وكل ضلالة في النار إخوة الإيمان اتقوا الله سبحانه وتعالى بفعل ما أمر واجتناب ما نهى عنه وزجر تزودوا من الصالحات وكثروا من الحسنات ولا ينبغي لمؤمن ولا ينبغي لمؤمن أن يجهد في قليل من الخير أن يأتيه ولا في ولا في قليل من الشر أن يجتنبه فإنه لا يعلم الحسنة التي يرحمه الله بها ولا السيئة التي التي يسقط عليه بها وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين عباد الله في زمن الفتن والاضطراب وكثرة المخالفات والمعاصي وتسلط الفساق قد يتسدد اليأس والخنوق إلى بعض النفوس وتضعف وتستجيب وتتقابل وتلين ناسية أن الدنيا دار ابتلاء أن الدنيا دار ابتلاء وامتحان وأن طريق الدعوة والإسلام طريق طويل شاق مملوء بالإيذاء والابتلاء حافل بالأواعث والمحبطات والصواعق والعقبات ناح لأجله نوح عليه الصلاة والسلام ورمي في النار الخليل عليه الصلاة والسلام وأضيع للذبيح إسماعيل عليه الصلاة والسلام وبيع يوسف بثمن بخس ولبث في السجن بضع سنين عليه الصلاة والسلام ونشر بالميسار زكريا عليه السلام وذبح السيد الحصور يحيى عليه السلام وخاص ضر أيوب عليه الصلاة والسلام ولاق محمد صلى الله عليه وسلم من ألوان الأذى ما لاق أوقي وكذب وطرد وقتل ومات من يناصره ويوازره حتى سمي ذلك العام عام الحزن بل رمي صلى الله عليه وسلم في علمه لم تكن له الحياة من الكذب والتعدي ومع ذلك يتجدد نشاطه في نشر رسالة ربه والتبشير بها وهو صابر مكتسب وبقي في كل الأحوال في كل الأحوال التي أو أحوال النبي الناصح والرسول المبلغ والمعلم الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فالأمر الذي تندبون له أمر عظيم ومن قبلكم مر الأنبياء بالشدائد والسعاد أيها المسلمون والعلماء هم ورثة الأنبياء فلا بد أن يأخذوا نصيبهم من هذا الميراث من هذا الميراث ولا بد أن يصيبه ما أصاب مورثيهم من ألوان الأذى هذا هو الأمر المضطرب في كل دعوة ومع أتباع الأنبياء والمرسلين في كل شرعة ولقد ضرب الله لنا المثل للربانيين من أتباع الأنبياء قبلنا من من أتباع الأنبياء قبلنا ليربطنا نحن المؤمنين بموقف الإيمان ويقرر قرابة المؤمنين بالمؤمنين ويقر أولاد ويقر أولادهم أن أمر العقيدة كله واحد ويعلمنا آداب الربانيين مع الله سبحانه وتعالى وهم يعانون في سبيله ما يعانون وقد قال الله عز وجل وكأي من نبي قاتل معه ربيون كثير فرق. وقاتل معه الفيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا ما ضعفت نفوسهم لما أصابهم من البلاء والكرب والشدة والجراح وما ضعفت قواهم عن استمرار في الكفاح وما استسلموا للجزع ولا للأعداء إخوة الإيمان هذا هو شأن المؤمنين المنافقين عن العقيدة والدين والله يحب الصابرين هنيئا للصابرين في ميادين الدعوة والإسلام الذين لا تدعف نفوسهم ولا تتضعضع قواهم ولا تلين عزائمهم ولا يستكينون أو يستسلمون ولا ولا ينهربون من الميدان ولا يتخلون عن المهمة هنيئا لهم محبة ربهم سبحانه وتعالى إنها المحبة التي تأثروا التي تأثروا بالجراح وتقدر على على الفرح وتعوض عن كل ما يصيبهم في هذا الطريق إن ربانيين من أتباع الرسل عليه الصلاة والسلام قبلنا لم يطلبوا مقابل دعوتهم وجهادهم وصبرهم نعمة ولا ثراء بل لم يطلبوا ثوابا ولا جزاء لم يطلبوا ثواب الدنيا لقد كانوا أكثر أدبا مع الله سبحانه وتعالى وهم وهم يتوجهون إليه بينما هم يجاهدون في سبيله سبحانه وتعالى وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولم يطلب منه سبحانه إلا غفران الذنوب وتثبيت الأقدام والنصر على الكافرين حتى النصر لا يطلبونه لأنفسهم إنما يطلبون إنما يطلبونه هزيمة للكفر وعقوبة للكافرين وهؤلاء الذين لم يطلبوا لأنفسهم شيئا أعطاهم الله من عنده كل شيء أعطاهم كل ما يتمناه طلاب الدنيا طلاب الدنيا والويادة وأعطاهم كذلك كل ما يتمناه كل ما يتمناه طلاب الآخرة ويرجونه وآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين أقول لكم fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí àwọn ìlera orí tó ṣe fún wa Ọlọ́run fi ọpẹ́ yẹ ní gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan rẹ̀ tó ti pé ń gbé wá lórí àwọn tó ti fi àjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìkí ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ kó máa bá àdéhùn Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá náà gbogbo ayé pẹ̀lú ẹ̀sìn òtítọ́ pẹ̀lú ẹ̀sìn òdodo ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá náà ó ti dáwọ̀ lóríṣiríṣi àwọn àdáwò anẹ́bí ti dúró lórí àdáwò ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó fi ilé tó dára ilé tó rẹwà ilé tó kúrégé ilé ìtẹ̀ ilé àánú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ti jíǹkà nẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn rẹ̀ fún àdéhùn sọ́nà kò dúró lórí ànábì bí kò sí pé gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà pọ́tà náà kò dúró yẹn ní àtàwọn sọ̀hábà rẹ̀ náà táwọn náà jà sẹ́lì báyìí ní ìlérí èsì jẹ fún wa títí ìlérí òkun wa dúró lórí tiwọn yóò tún wá bẹ lórí èdè àtẹnukọ̀ kan wa náà ní gbogbo bàtà bá ń fojú rí lẹ́sìn tá a ti dúró délé tá a dúró tọ́ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ sí ìfẹ́ ọlọ́run dákun bá wa kí àníbi dáadáa àtàwọn ará rẹ̀ bá wa kí àwọn sọ̀tà bá rẹ̀ bá wa kẹ́ lówó lọ́sẹ̀ nílànà wọn pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ títí ó fi dọjọ́ àìsèyá àmọ́. gbogbo àti àjọ lùsìn ọlọ́run ìdí Ọlọmọba ọlọ́run ọba ìlú fiọ́lá pẹ̀lú ti gbogbo tọ́lọ́run ọba ìlú fiọ́lá pa wá láti ẹ̀kú káfí nínú kákírun ọlọ́run pa wá láti ẹ̀rẹ̀ àkọ́kọ́ ni ká mọ ọlọ́run ọba ìlú fiọ́lá ní ọ̀kan tuntun nínú ìdẹ́ta nínú ìjọsìn nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ọlọ́run ọba ìlú fiọ́lá yìí àmà lẹ́yìn tó ti bá nígbà sí dáadáa tó àwọn ará wa agbìyànjú láti ṣe dáadáa sí wọn àwọn dábàá náà agbìyànjú láti ṣe dáadáa sí wọn gbogbo tọ́lọ́wọ́n bá ìdíjọ́ lápá wá láti láti fi káṣí ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́wọ́n bá pẹ̀lú káṣí láti jìnnà sí gbogbo tọ́lọ́wọ́n bá jọ́ láàrin gbàdúrà lọ́sọ̀kọ̀ fífi àtẹnukọ̀ kan wa nípa wípé ká jìnnà sí kéèyàn gbẹ́nu jù sílẹ̀ ọlọ́wọ́n ọba ìrèké ọlọ́ọ̀fẹ́ kálóò ká mọ̀yọ̀ tàkà ọ̀dà kéèyàn olówó ká mọ̀yọ̀ tàkà ọ̀dà ẹni tó lówó tí ọ̀rọ̀ sí hajj kò sí eré bẹ́ẹ̀ lẹ́ni tó ọmọ tí ó ti dáadáa tó ti rẹ̀ wúwa rè bákan náà òbí tí ò ti dáadáa tọmọ náà ò ti dáadáa bẹ́ẹ̀ náà lọ́kọ tí ò ti dáadáa tí ìyàwó kò délére ìyàwó náà tí ò mójútó dáadáa kọ́kọ́ rẹ̀ òun náà ò ti dáadáa rárá mójú kọ́ wọn bàbá àti ìyá tún ò mójútó àwọn ọmọ wọn àwọn náà ò ti rírí rárá ẹni tí ń parọ́ ò ti rírí ẹni tí ń jalè ò ti dáadáa ẹni tí ń sọ gbogbo kò ti dáadáa ẹni tí ń sọ̀rọ̀ ìlànà ìjà òun náà ò ti dáadáa gbogbo àwọn tọ́nà ọba lé ẹjọ́ á tètè jáwọ́ kúrò nínú rẹ̀ bákan náà ká lè ṣe pa nínú gbogbo dáadáa tọ́nà ọba ìrètò láfẹ́ bákan náà ká sì máa pọ̀ ká máa wá púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ olóore tí ó mú wa fún ọlọ́run bá tí ó lẹ́yìn àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àtàjọ olùgbàgbọ́ òdodo kọ̀tọ́ fẹ́ni tọ́jú olùgbàgbọ́ òdodo kọ́ máa rí iṣẹ́ olóore tí tó kéré kọ́ máa rí ta igbe ṣe iṣẹ́ kékeré ni mo fẹ́ ṣe síwájú ọlọ́run kí lọ́lọ́run wá fẹ́ fi lé ìṣe ọ̀tọ́ gbọ́dọ̀ gbàgbọ́ òdodo èyí tó kéré àti èyí tó tóbi nínú pé olóore tọ́nà ọba ilé kí ọlọ́ba ti fi bá rẹ̀ ta òun náà lọ́tọ́ kí ẹni tọ́jú olùgbàgbọ́ òdodo ọmọ àbójútó àwọn iṣẹ́ wọ̀nyí ọ̀gbọ́dọ̀ ráyé sápò níbi tó kéré nínú oore láti wá sí. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹni tọ́jú olùgbàgbọ́ òdodo kò tó tọ́kùn kọ̀ yẹ ó jẹ́ pé èyí tó burú nínú iṣẹ́ tọ́nà ọba ilé kí ọlọ́ọ̀fẹ́ kó tún wá òfin kéré kọ̀ pé kékeré nínú àwọn ẹ̀ṣẹ̀ láti pé kó ṣe ọ̀dà kó kálukú wa náà ká jìnnà sí gbogbo tọ́lọ́ ọba ìrètí ọlọ́ọ̀fẹ́ nítorí pé olùgbàgbọ́ olódò ọmọ ọmọ ẹ̀dẹ́ yẹn kẹ́kọ̀ọ́ sí ma yìí tọ́nà ọba ìrèké ọlá yọ ọkọ̀ kalẹ̀ fóun kó wo ṣe nínú dáadáa tọ́nà wa tara dáadáa yẹn tí òun ọlọ́run lọ́jọ́ padà tẹ̀ òun ẹrú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sì máa burú tóun lè ṣe kó sì kó kéré tó tọ́nà oṣù jẹ́ nítorí pé yóò bínú sí ẹrú bẹ́ẹ̀ ọlọ́mọ ti wá lẹ́yìn tó ti kó bínú sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀sọ̀ ọlọ́ni wọlé ìka ni mi kọ́ la kápá tèmi ọ̀dàlẹ̀ àtẹ̀yìn àdéhà wọ́n ti wù kọ́mẹ̀ lẹ́yìn o ṣe kó kéré jọjọ bí ká sọ pé ní bàbá yẹn bí ọkà bàbá tàbí jẹ́rọ ó ti wù kó kéré bí irú rẹ̀ ọlọ́ni gbogbo tẹ́ tó ṣe yẹn a fi iṣẹ́ náà wà fún tọ́ba di àlùfíàmọ̀ kò sí èso pé wọ̀káfà bí na àtúbí àwọn ọlọ́wọ́n wá ti tó lẹ́yìn tí ó ṣe ìṣirò ọmọ ẹ̀ lẹ́yìn ní ìṣirò tó kínníkínní tó wẹ́ gan-an ní ìṣirò tó tilẹ̀ dáadáa ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti tó ní olùṣe ìṣirò lórí irú àwọn títí báyìí oníkálukú wa ká mójútó iṣẹ́ wa ètò tóbi ètò kéré sáǹsì gbogbo ẹ̀dọ́ ti wà lákọsílẹ̀ yálà ó jẹ́ dáadáa ní tàbí èsì ọ̀dà gbogbo ẹ̀dọ́ lọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ lákọsílẹ̀ lẹ́yìn àtẹnukọ̀ kan wa. ìgbà àtàjẹ́ ló yàn náà ní àsìkò tí fìtínà bá ṣẹlẹ̀ ní àsìkò tí làásìkò bá ṣẹlẹ̀ bí ìborí lórí tó bá ṣẹlẹ̀ bí ìlú ọ̀fararọ bí àwọn àwùjọ bí kò tòrò bí gbogbo ẹ̀ ń dàrú papọ̀ mọ́ra wọn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa tí fi wá ń ṣẹlẹ̀ nínú àwùjọ àti ìmọ̀ tó sì jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ pé òbí tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọba ìlẹ́gbẹ́ láti wọn ọ̀kọ́ náà tí wọn ò sí lọ́hùn tó jẹ́ pé irú àwọn wọ̀nyí àwọn ni wọ́n ń jẹ gàba tí wọ́n ń jẹ gàba ìgbà iwájú ìṣemotomoto láwọn èèyàn lórí nínú àwùjọ tó sì wá jẹ́ pé irú àwọn àsìkò wọ̀nyí yóò fẹ́ máa rápálá sínú ọkà àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ àwọn ènìyàn pàápàá jùlọ nínú ẹ̀mí àwọn ènìyàn kódà kéèyàn jẹ́ olùgbàgbọ́ òdodo tí kì í bá tẹ̀lé táàmù ọlọ́run fẹ́ lára rẹ̀ yọọ ọbẹ̀ máa rápálá wọnú ẹ̀mí rẹ kí ni nǹkan náà àlìyáàtù ìmọ̀ jákà ìwé ìrẹ̀wẹ̀sì yọ máa wọnú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ apáta àwọn ènìyàn yìí pé à tí bá ti máa bọ́rọ̀ ẹ̀rọ náà nì yọ wà á la fi wá ló ti padà rí tí ti wá òdodo ti ràn wọn ṣe táwọn eléyìí tí ní padà wa tí ní ṣe báyìí àti máa bẹ́ẹ̀ sì ni ìyẹpẹrẹ ṣẹ̀tọ́nù yóò máa ṣàdéhùn rẹ̀ yóò máa ṣàdéhùn rẹ̀ fún ọ pé ìyẹpẹrẹ ni ó jẹ sí yìí bákan náà yóò tún máa dẹ́rù bá ń pẹ́ sọ́ra pé ẹ má padà jẹ́ títí pé yóò yẹpẹrẹ bẹ́ẹ̀ ni ìrẹ̀wẹ̀sì ẹ̀mí yóò tún wá máa bọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn sẹ́mi yóò ti máa rọ̀ kó níbi tó ti fẹ́ yẹ sọ́jà ìlú tó ti pé irú ẹni àti pé ọ̀nà téèyàn máa ń tọ̀ lọ síbi kó pèsè lójú ọ̀nà náà ọba ó sì máa wá àtúnṣe bílẹ̀ òṣè dá bílẹ̀ òṣè nígbàjẹ́ ọ̀nà kan ni tó jẹ́ pé ó dì púpọ̀ bákan náà ọ̀nà tó ní ìṣòro ó kẹ́kẹ́ pẹ̀lú oríṣiríṣi ìnira àti oríṣiríṣi àdánwò bẹ́ẹ̀ sì ni ọ̀nà yìí ni tí ò ní jẹ́ lè ṣe dáadáa tọ́nà fẹ́ ká ṣe kẹ́kẹ́ pẹ̀lú àwọn nǹkan tó ṣe bẹ́ẹ̀ làwọn oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n máa fẹ́rẹ́ èèyàn yóò sì máa jẹ́ gbogbo tí wọ́n máa jẹ́ ìtàkùn tí wọ́n máa tají ni lọ́nà ọkọ̀ ní àwọn ojú ọ̀nà wọ̀nyí. ká má gbàgbé pé ojú ọ̀nà tá a ti ń pèpè sójú ọ̀nà náà ọba ìlú fiọ́lá tá a ti ń fẹ́ kí àfihàn tó lálẹ́ àbí àkórí rẹ̀ tá a ti ń fẹ́ kí ìjọsìn fọ́lá ọba ìlú fiọ́lá kọ́ fẹsẹ̀ múlẹ̀ ojú ọ̀nà yìí ojú ọ̀nà àwọn ànẹ́bí ọlọ́run nítorí rẹ̀ ni ṣé torí rẹ̀ náà kọ́ ni ló fi jẹ́ pé ọ̀lílù rahman anábìwá ibrahim alayhi salam torí dáwà ìtorí ìmọ̀ náà lọ́ka ṣoṣo yìí òun náà ló jẹ́ fún ọkọ̀ anábì ibrahim ló jẹ́ fún ọkọ̀ sínú náà ọlọ́run kọ́ bá wa fẹ́ anábìwá ibrahim náà bákan náà nítorí rẹ̀ òun náà ní anábìwá ibrahim alayhi salam ló fi fi ìhà ọmọ rẹ̀ sí ṣe ismail ló fi nítorí kọ́fẹ́ pa fún ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tí o fi hàn lójú àlá àlá yẹn láti Mùsá torí ẹ̀ ló fi dá ọmọ rẹ̀ gbálẹ̀ ti ṣe Ismail láti pa bákan náà nítorí ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ilé kíọ́lá àti àwọn wàhálà àti ìṣòro tí ń bẹ́ńbẹ́ òun náà ni wọ́n fi ta ànábì wa Yusuf aleyhi salatu wasalam lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ilé kíọ́lá tó ti yọ nínú kànga ijù tó ti pé àwọn tí wọ́n jẹ́ ọmọ àyá rẹ̀ tí wọ́n lọ sọ ànábì wa Yusuf aleyhi salatu wasalam sí bákan náà lọ́yẹ̀ pé torí ẹ̀ náà òun náà ni ànábì wa Yusuf aleyhi salatu wasalam ló fi jẹni tó lo ìgbà tó pẹ́ díẹ̀ nínú ẹ̀wọ̀n nítorí eléyìí náà ni torí rẹ̀ òun náà ni wọ́n fi mú ànábì wa Zakariya aleyhi salatu wa salam wọ́n fi gbé àlùlé lẹ́nu tó ṣe tí wọ́n ṣe kíni òun wọ́n fa àlejò Zakariya aleyhi salatu wa salam nítorí rẹ̀ náà òun náà ni wọ́n tún fi dú ọmọ rẹ̀ títẹ̀ Yahya aleyhi salatu wa salam bákan náà ká má gbàgbé wípé torí rẹ̀ náà òun náà ni ànábì wa Ayub aleyhi salatu wa salam ló fi rí oríṣiríṣi àwọn ìnira ló fi rí oríṣiríṣi àwọn ìṣòro ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti fi ìnira kan láwọn ọdún kan tó ṣe pé ọ̀rọ̀ ra gùn díẹ̀ bẹ́ẹ̀ náà ni nítorí fìtínà tí ń bẹ lára kápẹ́pẹ́ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba òun náà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ló fi ní kí ànẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam kó fi wá pàdé ńtọ́ pàdé ní àwọn oríranran oríṣiríṣi àwọn ìṣòro oríṣiríṣi àwọn ìnira oríṣiríṣi àwọn sùtá òun náà lọ pàdé lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n fi ìnira kan nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n pè ní wèrè kódà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n tún pè é ní ọ̀pàrọ̀ ènìyàn wọ́n lé ànẹ́bì jáde kúrò nínú ilé wọ́n bá ànẹ́bì jagun kódà gbogbo àwọn tó ṣe wípé wọ́n tún ń súgbà ànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n mójútó ànẹ́bì sallallahu alaihi wasallam nípa pé báwo lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀tẹ̀ gbé ànẹ́bì ga báwo lẹ̀sìn rẹ̀ báwo ni ó ṣe jẹ́sùn tí ó tàn kálẹ̀ gbogbo wọ́n dẹ́rù gbogbo àwọn tó ti pé ṣúgbà nẹ́bí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ sùtá wọ́n ti fún wọn débi wípé ọdún tí ìyáwó Khadija radiyallahu ta'ala anha kú àti ẹni tó jẹ́ ọ̀nkú àlejò Abu ọdún táwọn méjèèjì kú ọdún kan náà ni ọdún ìnínú ẹ̀sìn pè ní oṣù ọdún nítorí yóò ṣe gba gba tí àlejò gbogbo tó ní ní fi ń àlejò nínú ìdílé kúrẹ́ì ń dáàbò bo ànábì sallallahu kò jẹ́ kí nǹkan kan kódódó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Khadija radiyallahu ta'ala anha lẹ́yìn ìgbóyà àti akin tó ṣe fún ànábì sallallahu alaihi nígbà tí dáwà bẹ̀rẹ̀ owó rẹ̀ iná fún ànábì sallallahu alaihi iyì rẹ̀ òfin wa àwọn gbólóhùn tó dáa nínú ètò ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ́ ọlá wọn wá kú ní odidi ọdún kan ọdún kan ṣoṣo náà ni wọ́n kú ọdún yìí àwọn mùsùlùmí banújẹ́ púpọ̀ wípé á tètè kọ̀díjà tó kú ìlà fẹ́rò ni àbírú bàbá yìí náà tóun náà bí òde ẹgbẹ́ islam ṣùgbọ́n tó jẹ́ pé ó ní ipa tí ń kó nínú ìdáàbòbò àdẹ́gbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àtàjẹ́rù ni ọlọ́run nítorí dáwà yìí ìpèsè tó jọ́ọ̀nà ẹ̀sìn ọlọ́run tí ìmọ̀ ọlọ́run lọ́kàn tuntun kó lè bá a nílẹ̀ àti nítorí kó lè bá a jẹ́ wípé gbogbo ní jẹ́ bàjẹ́ òní sí lórílẹ̀ mọ́ dáadáa yóò máa wà lórílẹ̀ nítorí ẹ̀ ni wọ́n fi sọ àbùkù wọ́n ta àbùkù bá ọmọlúwàbí ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam èyí tó ti kí ọmọlúwàbí yìí ọfẹ́ lè tí wọ́n bá sọ lu gbogbo ìtẹ̀mí ayé látara ìdọ̀tí tí ó kó bá ìtẹ̀mí ayé ìtẹ̀mí ayé lè bẹ́ẹ̀ mọ́ mọ́mọ́ ní àwọn oríṣiríṣi àwọn obìkìdìkì rọ́ wọ́n sọ lu ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam orí ìkòrò lórí ìdìbò sójú ọ̀nà ìsìn ọlọ́run ọba ìdẹ̀gbẹ́lá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo bí àwọn nǹkan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ ìjásọ́sọ́ ara nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ ló tún ń yá gágá sí i ìpele sí ní tún jọ̀kun níṣẹ́ lára nẹ́bí ń yá gágá sí i bẹ́ẹ̀ náà ni ara nẹ́bí ó tún wá ń dá dáadáa nípa títan ìṣe ẹlẹ́dàá rẹ̀ láti máa tànká ó ti tún gba ìdùnnú pẹ̀lú gbogbo àwọn àdéhùn tí ọlọ́run bá ti ọ́ dá wa tó ti dùnnú pẹ̀lú àwọn àfọ́síṣẹ́ tọ́lọ́run bá ilé láti sọ fún un ànábì ṣe sùúrù ó fi sùúrù rẹ̀ àti gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ó fi wá ìṣirò tẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba tó dé mi àtẹnìkọ̀ kan wa òdìdí ọlọ́sọ̀lọ́ máa ọwọ́ ń sẹ́kù ní gbogbo ìgbà ní gbogbo ìṣesí sẹ́kù gẹ́gẹ́ bí rere tó jẹ́ olùdé ìdíjí olùkìlọ̀ gẹ́gẹ́ bí ó ń sẹ́kù ní tó jẹ́ ẹlẹ́dàá rẹ̀ jẹ́ ògóńgó ó sẹ́kù ní olùmọ̀ tó jẹ́ aláàánú láàrin gbogbo àwùjọ pẹ̀lú gbogbo àwọn oríṣiríṣi àwọn ìrántí ṣẹlẹ̀ tí àtẹ́bí sọ̀rọ̀ bá àtúntò ní gbogbo àlùkò náà kò sí ní rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọdún àtẹ́bí ní dídá kan tó ṣe pé kọ̀fẹ́ ẹ̀dá ẹnìkan bí irú rẹ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pé ọlọ́run ọba ìlú ìfẹ́ lákẹ́ pẹ̀lú àwọn àwòkọ́ṣe tọ́pọ̀ torí ẹ̀ lọ́lọ́run ti sọ wọn nínú sọ́lọ́run àdáàbà ayé àtẹ̀sí sallallahu alayhi wa ala alihi wa sallama àjẹkí èmi àtẹnìkọ̀ kan wa náà tá a bá gbé ìgbésí ayé àtẹnì sọ̀tọ́lá àtàwọn ànábì ọlọ́run tí wọ́n ti wájúwájú tá a rọra kàtà mọ̀ ọ̀rọ̀ wọn yìí tá a gbé síwájú èmi àtẹnìkọ̀ kan wa nípa tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa kò ní í da omi tútù sẹ́ni èmi àtẹnìkọ̀ kan wa ìrẹ̀wẹ̀sì ò ní í bá wa bákan náà ìdíwọ́ kan ò ní í ṣẹlẹ̀ sí wa táàbì máa tẹ̀síwájú nípa tí ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ ló ti fẹsẹ̀ múlẹ̀ nínú òrùta wà sí gbogbo àwọn agbègbè rẹ̀ nípa tí dáadáa oore tọ́lọ̀ ń fẹ́ kọ́ tàkálẹ̀ yóò sì máa tàkálẹ̀ nínú àwùjọ tó ti tẹ́mi àtẹnìkọ̀ kan wá dáa wa ní gbogbo ohun tí ń jẹ́ bàjẹ́ àti aburú yóò sì lọ sílẹ̀ èmi àtẹnìkọ̀ kan wá àní kórèwẹ̀sì àní káàárẹ̀ ọ̀kan nípa ní gbogbo ohun tí ń jẹ́ aburú yóò sì máa lọ sílẹ̀ torí pé oníkálukú wa aláti máa wòye nígbà tí àwọn ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ wípé kí ni ti ń fa ọ̀rọ̀ kí ni ń fa wàhálà kí ni ń fa fìtínà tó fi lè jẹ́ pé àwọn èèyàn kan lè máa wòye pé agbègbè kan àti ká dójúlé agbègbè kan àti ká wàhálà níbẹ̀ kò sí nǹkan kan méjì bí ni wọ́n bẹ̀ sálẹ̀ lára mùsùlùmí náà ilà ayyukminu billahi al-aziz al-halim. wọn bẹ̀ sálẹ̀ kankan ju ìgbàgbọ́ tó pé tọ́lọ̀ ń gbé sí ọkàn àwọn ọ̀dọ́ ní àwùjọ yẹn lọ nítorí pé pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba ìrètí ọlá iṣẹ́ àwọn ti ń tọ́ lọ ọlẹ̀ èyí dájúdá ó ti ń tí wọn mọ̀mọ́ nínú irú àwọn àdúgbò tó ṣe tẹ́sẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ oníkálukú wa ń wòye pé àwo táwọn fi ń jẹun ẹ̀bọ táwọn fi ń jẹun ifá táwọn fi ń jẹun táwọn ń dífá fáwọn èèyàn

torí àwọn oníkálukú wa tá a bá máa sọ̀rọ̀ ká máa ń tá a máa sọ ìpìlẹ̀ gangan olélẹ́yìn tẹ́ ẹ bá ní fún ọ̀sọ́ síta àwọn ò lè sọ síta dàrẹ́tì fún yín ṣùgbọ́n wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ pé ah, ah bóò láti parí àwọn àpá yìí náà tẹ́lẹ̀ pé ń gbà wọ́n dé òun náà lọ́jọ́ ìpín náà kú lóṣì wàhálà wọn fẹ́ pọ̀ ẹ̀wọ̀ ọ̀tà mọ́ àwọn kọ́sọ́mà ti ń sá lọ wọn lọ́dọ̀ àwọn mọ́ èwo lágbájá iná ẹ̀lẹ́ni lọ́lọ́wọ́ iná òun náà tó ti sápò lọ́dọ̀ àwọn òun náà tó ti ìta lọ́dọ̀ àwọn mọ́ ìhànàmọ́ gbogbo eléyìí ọjẹ́ nǹkan tí ń dín wọ́n núpẹ́ bò lóòkè ìbá ò lékè kankan lórí pékè sókè nílé rẹ̀ tẹ́lẹ̀ ilé rẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó lọ ọlẹ̀ pátápátá òun náà nílé ifá gbogbo àwa tá a wá ń pèsè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àti gbogbo àwa tá à ń gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn tó ti gbọ́n jẹ́ olùmọ̀ àwa ńlá ti fi ara balẹ̀ dáadáa ká máa mọ̀ pé yóò máa ní àwọn ìdí pàtàkì kan àti àwọn ìtumọ̀ kan tó dilẹ̀ láwọn ìdí kọ̀ọ̀kan ṣe kí ni òfin fi ń tẹ̀lẹ̀ ìtọ́nà ọba ìdíkọlá bá dé wá fún olùgbàgbọ́ òdodo nínú àdámà rí wọ́n máa ń dàbí ẹni pé wọ́n ní bákan lójú wa wàláhì ó jẹ́ nítorí orin kẹta wọ̀ ọ̀mọ̀ tó lọ́wọ́ bá ilé ìjọba fẹ́ kọ́sílẹ̀ torí pé òye ti wá kéré kí ni kí ni làákà rọ kàkà mọ́ ọlọ́wọ́ bá ilé àti tọ́lọ̀ bá bá a jọ̀dọ̀ kò sí à kò sí rẹ̀wẹ̀sì kan gbogbo ìgbìyànjú tá a bá ń ṣe lórí bí ẹ̀sìn ọlọ́run bá ìrètí ọlọ́sẹ̀ lọ sókè bí n ti ń jẹ́bọ àtẹlẹ́bọ bí n ti ń jẹ́fá àtẹnífá àti gbogbo sọ́lọ́run bá ìrètí ọlọ́sẹ̀ yóò ṣe lọ ọ̀lẹ̀ ẹjẹ́ àwọn àṣiṣẹ́ tó wọ́ọ̀sẹ̀ ni o pẹ̀lú ọ̀nà tó dára ọ̀nà tó rẹwà ọ̀nà tó gúrégé insha allah ìtọ́nà ọba ìlẹ́jọ́ lásán ni pé wẹ̀ ẹ́ ìnàjò dáná lọ́kùnrin kọ́ọ̀lì bóòlù torí ẹ̀ ló jẹ́ pé ń fìdí ọ̀rọ̀ wa a sọ yìí pé ká páyọ̀ ọlọ́run pẹ̀lú mímọ̀ ṣe gbogbo tọ́lọ̀ ń pa wá láti pé ká máa ṣe ká páyọ̀ ọlọ́run pẹ̀lú ká jìnà ká jáwọ́ kò ní ní gbogbo tọ́lọ̀ ọba ìlú ìjọba kan fíìmù àtẹnìkọ̀ ká wá pé ká jìnà sí tá a bá ti ṣe léyìí tá a rántí ọlọ́run tá a ń fi ọlọ́run ọba ìlú ìjọba gbogbo ìgbìyànjú lásán tí wọ́n bá gbìyànjú kò lè túnú kankan lára ẹni tó bá di olùgbàgbọ́ òdodo kan ayé mùsùlùmí báyìí ó tẹ̀lé fún adúpẹ́ fọlọ́ fáwọn náà ni wọ́n tún lásìdẹ́ǹtì lẹ́nu lọ́wọ́ ìlú ọgbọ́n papá tẹ́lẹ̀ wọn fẹ̀lẹ́ náà o adúpẹ́ fọlọ́ ọba tó ṣe bẹ́ẹ̀ o torí pé mọ̀ nkẹ́pà yóò mọ̀ rọ̀mádà alẹ́ ìkẹ́pù rọ̀mádà tí wọ́n bá jọ tí wọ́n bá láwọn dẹ́rù tí wọ́n tí wọ́n dàjọ́ kaba yìí orí wọn náà lọ́nà ọba ìlú kan ló tún padà máa tẹ̀lé ni wọ́n máa tẹ̀lé yẹn padà sí bá ní mọ́tò lẹ́yìn wọn nà á ètò òru àtọ̀sán lásán òun náà ní gbogbo àwọn eléyìí tó ṣe fún wọn dá ẹ̀mọ yorùbá àwọn olùmọ̀ọ́yìn ni wọ́n ti dá sínú ẹ̀bọ báyìí wọ́n ń gbẹ̀sẹ̀ lé pé ó rí báyìí fún wọn níjọ́ kẹta ó rí báyìí fún wọn níjọ́ kẹta ẹ̀mọ yẹ ìgbà tọrọ ti tẹ̀lé tó fi dà sí fún yín. ọpẹ́ ní fọlọ ọba ìlẹjì ọlá o ọba tí ń gbé ẹ̀sìn rẹ̀ lékè ọba tí ń gbé ẹ̀sìn rẹ̀ tó sọ tó ti fi ọmọ ga fi òfin o oníkálukú wa náà kò sí nǹkan tó tó fún mi àtẹnìkọ̀ kájú pé ká gbára mú ká di ẹ̀jẹ̀ àjìnà sí ìwọ náà tó ọba nọ́dọ̀ wọn ọ̀yà tètè sọ́ra ẹ̀jẹ̀ tó ọba bẹ́ni tí ń ṣe ní ọbẹ̀ ni wọ́n ṣe fún òsì èléjì kankan lágbègbè yìí gbogbo ata jẹ́ mùsùlùmí ìjà àmọ̀tàǹde ọlọ́run ọba kódà ń kó sànú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tá a jẹ́ olùtẹ́tígbọ́ á máa mọ̀ yìí pé àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nínú àwùjọ àwọn gangan àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run aleyhi salatu salam ìtọ́ wa ṣẹlẹ̀ sápàkà àwọn ànábì ọlọ́run láti kà síwájú tọ́ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n kò sí tún kò sí èméjì nínú rẹ o wákàtẹ kò sí nínú ọ̀rọ̀ yìí pé àwọn náà ní ìpín irú ìpín tí ń ṣẹlẹ̀ táwọn tí wọ́n jẹ́ àwọn ànábì Ọlọ́run ní dáadáa wọ́n ní ìpín nínú rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé wọ́n tún ní ìpín nínú tí ń ṣẹlẹ̀ táwọn ànábì Ọlọ́run ní àdánwò yọ ṣẹlẹ̀ táwọn náà kò sí ìlédì nínú rẹ̀ nítorí pé àwọn ànábì Ọlọ́run alayhi salatu wassalam Ọlọ́run ọba ìlẹkẹọlá fi dáadáa rẹ̀ ó fi bá wọn lò Ọlọ́run ti tún fi àdánwò kó fi kan gbogbo àwọn tó ti kọ́ dáwọn ànábì rẹ̀ ní oríranran oríranran àdáwò lọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ láti kàn wọ́n bóòlù wọn náà wá ti fẹ́ máa sọ fún onígbàgbọ́ tọ́lọ́hún bóòlù ti fẹ́ máa sọ fún akóhùn ti tọ́lọ́hún bóòlù ti fẹ́ máa sọ fún apé ọ̀npáyọ̀ ọlọ́hún nígbà tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀bá tí ọba mú àwọn àmì wò àwọn àdánwò tí ò mú wá tó wà wá dúró títí tó dó tó ṣe sùúrù tó ń pe ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá tọ́lọ́ tó wá lọ nínú àdánwò bóòlù àti fẹ́ sí ọlọ́lùgbàgbọ́ òdodo kọ́rọ́run ọlọ́ni alẹ́ ìsìlámì ahasiba nasu anyi turaku anyi yakulu amanna wa hum la yuftanun ọlọ́run ní alif lam mim òun ọlọ́run lòun mọ tó ń gbà lérò pẹ̀lú gbólóhùn mẹ́tẹ̀ ara mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùgbọ́n ìjà àwọn èèyàn máa lérò pé ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́run bá wọn jù sílẹ̀ kò ní káwọn wò wọ́n wà máa pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdòdó kò déédé wọn lọ fọdù pàtàkì náà lẹ́bí náà ní kọ̀bílì mi àwọn tó ṣáájú wọn ti fìtínà wọn pàlẹ́ yá ẹ̀ka mẹ́rin náà lọ́hùn lẹ́bí náà sọ̀dà wala ya'lamanna al-kadhibin ọlọ́run ti fẹ́ẹ́ fi àwọn tí wọ́n ń parọ́ nídìí ìgbàgbọ́ wọn ọlọ́run fẹ́ẹ́ fi wọn hàn yé. dákàrà báyìí tó bá yẹ pé tó ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́tọ́ ọlọ́run ti parí òun náà ní pé tó ń ṣẹlẹ̀ táwọn ànábì ọlọ́run ọlọ́run máa fi bìrìbìrì rẹ̀ yóò máa fi hàn wá àwọn orí tó ń ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run máa fi bìrìbìrì rẹ̀ yóò máa fi hàn wá náà ká lọ yìí pé bí ó ti rí nìyẹn níbi gbogbo èyí tí àwọn tí wọ́n bá ń tẹ̀lé gbogbo àwọn ànábì ọlọ́run níbi gbogbo ìlànà tó ti wá síwájú kò sẹ́nìkan tí ó dé tí ó mú dáadáa wá àtikọ́jẹ́ pé kíbi ìdínà òde kí ni ò kọ́ tẹ̀lẹ̀ sí i àtikọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́dánwò obì àdánwò ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́kọ̀ọ́bì kan àpẹẹrẹ tọ́ka ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ alágbègbè wa fún alágbègbè irú àwọn wọ̀nyí nípa àwọn tó ti kí wọ́n jẹ́ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ẹni ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n jẹ́ àwọn tó ti kí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wá síwájú ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ìṣe lọ́fẹ́ sọ àwa náà papọ̀ mọ́ ìgbàgbọ́ dáadáa gẹ́gẹ́ bó ti sọ àwọn ẹni àkọ́kọ́ yẹn náà tí wọ́n tẹ̀lé àwọn ànábì tó ti wá síwájú gẹ́gẹ́ bọ́lá ti sọ wọ́n mọ́ ìgbàgbọ́ dáadáa lójú ayé wọn. ọlọ́run ọba ilé fiọ́lá ó sì tún fẹ́ fi rinlẹ̀ ìwà àtúmọ̀ láàrin olùgbàgbọ́ òdodo ti olùgbàgbọ́ òdodo ni. ìyẹn ni pé táwa tá a jẹ́ mùsùlùmí mùmìnì tá a bá ń ta kété síra wa tẹ́lẹ̀ láwọn agbègbè tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ olóòtú fẹ́ ká ta kété síra wa. ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ sọ fún wa pé táwa náà ká ní ìgbàlejò lọ́nà tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ tọ́bálà nàìjíríà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tọ́ba àbò láti pé ká ní ìgbàlejò lórí dáadáa bẹ́ẹ̀ obìnrin jẹ́ pé nígbà táwọn ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ báyìí yóò máa rọrùn fáwọn tó ti fún wọn jẹ́ mùsùlùmí láti lè ti gbogbo ti jàbúrú láti lè ti dànù eléyìí yàtọ̀ sí pé kéèyàn ká máa koríkorí kọ́ máa fi kun lókun nípa ọ̀rọ̀ yìí máa ń ti ẹlẹ́gbẹ́ lásán tó ti pé kò kankan wá fún àwùjọ rárá ṣùgbọ́n tá àbùkátà ni wípé gbogbo wa ká wà lórí ìlànà tó fi ẹ̀sìn ọlọ́run fẹ́ ká wà lórí ẹ̀ ó fi lè rọrùn fún wa yín pé ọkàn ọmọ papọ̀ nígbà tẹ́rò tẹ́rò ti ń bẹ́nu ọkàn ti papọ̀ nígbà tábì tọkàn bá ti jọra wọn nítorí gbogbo ọkàn wọn máa papọ̀ láti lè ṣiṣẹ́ fún ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá pàápàá jùlọ láti wá gbígbólóhùn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ṣe lọ sókè gbígbólóhùn àìgbàgbọ́ kèfèrí tí ó fi ṣe kíjọ tí ó fi di ilẹ̀ pátápátá gbogbo ata jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká lọ́mọ yín pé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ nínú ètò rẹ̀ lélẹ́yìí o wọ́n fẹ́ máa fi rinlẹ̀ nínú ọkàn wa àdìsọ́kàn tó yẹ kóóró kádìsọ́kàn gbogbo wa kó lè jẹ́ ọ̀kan tuntun wípé á ah, alihamudulilayi ṣebí tí wọ́n ń pe àwọn ẹni ìlírọ́ sí ṣebí náà ló ń dòdòdò yìí gẹ́gẹ́ bá a ṣe rí lára ara wọn náà ti pé á ọlọ́mọ sáré o iṣẹ́ wo làwọn àfa yìí ṣe kí làwọn àfa yìí gbójúlé náà tó jẹ́ pé gbogbo àpàtì táwọn ń sàlù wọn kò tiẹ̀ sí kankan tó mú wọn. tí wọn náà bá ti gbọ́ ilé gbogbo tí wọn náà máa sáré káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn bàbá ìfẹ́lẹ́ ìsàwọn o wọn náà ọjà wọn kò mẹ ó dùn omi ọlọ́run tó ṣe kò ní ṣé kí ni sọ̀rọ̀ láwùjọ orí kan ti kú kan ti kú kan ti kú gbogbo wọ́n papọ̀ ẹnìkan ọba subhanallah káwa náà ká ní ká fi lè nígbàgbọ́ ká ní sọ́kà tó lálàáfíà tó yẹ kóró kó fi lè wà nínú ọkàn ilé àtẹnì kọ̀ọ̀kan wa lọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti ń gbé gbogbo àwọn ìṣesí wọ̀nyí lọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ láti ń gbé wá fẹ́ ní kọ̀ọ̀kan wa bó kálukú wa bá tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ nínú àwùjọ. gbogbo àtàjẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ẹ jẹ́ ká lọ́mọ pé ìwọ̀n ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run máa bẹ pẹ̀lú wọn ìwọ̀n ọlọ́run ọba ìlẹ́jọ́ ló sì máa fún wọn lọ́wọ́ ìwọ̀n ọlọ́run ọba ìlẹ́jọ́ ló sì máa tọ́ wọn sí ojú ọ̀nà tọ́lá gaara lójú ọ̀nà tó ti kú mọ́ ìdílé àná sí àti dáadáa níwájú ìwọ̀n ọlọ́run ọba ìlẹ́jọ́ lá ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an al-Karim nínú Suratu Ali Imran àyà wa kò ti dé ọlọ́run wọn kàní yéé nínú ẹni yé mélòó mélòó la fẹ́ ka nínú ànábì tó ti dé kọ́ tẹ́lẹ̀ máa ro èsì yóò lẹ́sẹ̀ ní ìròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ àwọn olùmọ̀lérè wọ́n jagun pẹ̀lú wọn lọ́pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí pamọ́ wàhánu lè máa àtọ́ bá wọn sabilillah wọn ò kó tútù wọn ò káàárẹ̀ ìrẹ̀wẹ̀sì ọkàn ọ̀bá wọn fún nǹkan tó ṣe yí pé wọ́n rí lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìlú ìyọ̀lá ọgbẹ́ tó ṣẹlẹ̀ sí wọn ẹni wọn tó kú wàhálà tó ṣẹlẹ̀ sí wọn ìbáyé kékeré tó ṣẹlẹ̀ kò kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wọn lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ìlú ìjọlá ọlọ́ni wọn máa wọ́n rìn kù fún òdi ẹ̀lẹ́ rárá wọ́n máa sàkà nu òjókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá níṣẹ́ ni wọ́n tún dìde wọ́n jígìrì wọ́n dákìtì ti tọ́ lọ́wọ́ bá ti ọlá rẹ̀ gàdú lọ. Súrọ̀tù àárín ìmọ̀ràn lọ́wọ́ bá ti sọ eré gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí. Ìyẹn ni pé ẹ̀mí wọn lẹ fún gbogbo àwọn nǹkan tó tẹ̀lé fún wọn náà àdánwò àti ìbànújẹ́ àti ìdè gbogbo àti ọgbẹ́ tó tẹ̀lé sí wọn. Bẹ́ẹ̀ sì ni agbára wọn lọ́ọ̀lẹ̀ bí kò sí pé níṣẹ́ lágbára wọn tún lọ sókè ń lọ sókè wọ́n sọ gbogbo ọ̀rọ̀ akin láti fi kìlọ̀ láti fi lura wọn ní agbára. Bákan náà, wọn ò sì juwọ́ ju tẹ́lẹ̀ fún ìkanra. Bákan náà, wọn ò juwọ́ ju tẹ́lẹ̀ fún àwọn tó ti fún ọjọ́ ọ̀tá títí àwọn ẹni rẹ̀ síwájú lélẹ́yìí o ìlà àtẹnukọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ kí àníyàn wa kó dúró dédé sọ́lọ́wọ́n ọba ìlẹ́kíọ́lá kí ọlọ́run gbà wa kó dúró títí lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kíọ́lá wípé ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kíọ́lá á máa jà fún títà àtìkù ni. gbólóhùn kí gbólóhùn tí wọ́n sọ láwùjọ pé ẹ fẹ́ pèsè ọlọ́run ni ẹ̀yìn ẹ jà fẹ́ sí ọlọ́run ọmọ mi ẹ jẹ́ ọjà fẹ́ sí ara rẹ̀ kílé tí wọ́n ń jà pàtì lówó kílé tí wọ́n ń jà pàtì àtìníkò tẹ̀lé pírálì ẹ̀rẹ́ sàn làwọn èèyàn lọ ń ṣe ni wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ ni wọ́n para wọn dànù wọ́n para wọn táwọn èèyàn níjà bá lọ subhanallah tẹbi gírámì ẹlẹsẹ làwọn èèyàn sani nọọsì tí wọ́n lọ tí wọ́n ní wọ́n lọ lé wọn jẹjẹ jẹ kí mọ́tò fún àwọn mẹ́fà tí wọ́n lọ níbo wọ́n fẹ́ kọ gbogbo dúró rẹ gbogbo àwọn yẹn kò ní ìtumọ̀ táwọn èèyàn wọ́n àbọ̀ pé ọlọ́run tó gbé ń jà àyè péjọ ọlọ́run tí wọ́n fẹ́ máa jà fẹ́ sí ọlọ́run ni wọ́n jà fẹ́ sí ọlọ́run ẹ̀tọ́ rẹ ni ọjà fún ta ló lè fún yàn lẹ́tọ̀ọ́ yẹn bí kì í bá fọlọ́wọn ọba ìlẹ̀kọ́lá torí ẹ̀ ẹni tọ́jú onílàáká ìtọ́jú ọ̀jọ̀gbọ́n èèyàn tẹni tí ń jà fẹ́sìn ọlọ́run tí ọjà fún ọmọlúwàbí ti ẹnìkan ẹ̀sìn ọlọ́run gangan ní jà fún olólóore ẹ̀rẹ́ ní ti ń jà fún ara rẹ̀ aláìní ti dùn ọ̀yẹ̀ kan àwọn èèyàn dá ni ṣùgbọ́n tí ń jà fọlọ́run òun gangan lẹ́yìn tọ́jẹ́ ẹ̀nì dáadáa torí eléyìí lọ́pọ̀ nínú àwùjọ tí wọ́n máa sọ ọlọ́run tó ló gbé ìjà o wọ́n jà fọlọ́run tí wọlé ti jẹ ọlọ́run ní àmọ́ ti jẹ ọlọ́run ọba ìlejò ọlá ni kí ló dé táwọn kan jà fún ṣe tọ́kadà tó káàkiri tó kó gbogbo nǹkan oríṣiríṣi yípadà halẹ̀ ní títì kí ni ìjà fún náà tẹ̀bí ń jà fún ṣàìtọ́nù ni tẹ̀bí ń jà fún àlìjẹ̀nu burúkú ni kí wọ́n á lóde táwọn òní jà fún ọlọ́run bá tó dẹ́ ìyá àtẹnìkọ̀ kan wa tẹnìkọ̀ kan ti tẹ́sọ̀ fún fẹ́ẹ́ bí ẹrẹ̀ bí ẹ̀sìn ọlọ́run tá a máa sọ pé wọ́n jà lá ọlọ́run padà mọ́ máa ṣe bó ṣe wọ̀ rárá o máa ṣe bó ṣe wọ̀ ọkọ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ lọ́sọ̀ fún anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam a gbìyànjú láti dáàbò bo ẹ̀sìn ọlọ́run pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ lọ́ba fún wa á sì gba ọ̀nà tó dáa tó rẹwà tó gúnrégé á gbà láti fi dáàbò bo ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìṣesí àwọn ẹni ilé ìsíwájú lélẹ̀ yẹn àwọn wọn yẹn wọ́n jẹ́ ẹni tó ti fún wọn nígbàgbọ́ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n sì ń gbéná kojú gbogbo ẹni yòówù tó bá fẹ́ da ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó fẹ́ dojú ẹ̀ bolẹ̀ nínú àwọn àtìlọ́kà ọlá tó bá ńṣe ló jẹ́ pé òun gangan ni wọn ò ní jẹ́ kó lòkè pẹ̀lú gbogbo agbára tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ba fún wọn ni wọ́n ń lò ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ onísùúrù gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí oríire fún wa o oríire fún wa látara àwọn ìfaradà ìfarajì sùúrù tá a ní àtẹ̀mọ́ra tá a ní nípa gbogbo àwọn agbègbè tá à ń gbà tá a fi ń pèsè sínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá nípa gbogbo ọ̀nà tá à ń gbà tá à ń lò tá a fi ń fẹ́ kí dáadó ṣe kí ni fọ́sẹ̀lẹ̀ nínú àwùjọ yìí pé ó yẹ kí gbogbo olùgbàgbọ́ òdodo àtàwọn èèyàn kó lè máa rìn lórí ilẹ̀ lẹ́yìn ìfọkànbalẹ̀ tí wọn ò ní wọ̀tún tí wọn ò ní wọ̀tún tẹ́lẹ̀ kankan gbọdọ̀ máa dókòkò mọ́ wọn. ẹ̀yin tí ń fẹ́ràn ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́tẹ́ ó a di wọn. ẹni tó bá orí fún wa báyìí ni wọn pàápàá jùlọ Yorùbá pàápàá jùlọ Yorùbá. àpẹẹrẹ ẹ̀mí ti yín dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ arákùnrin kan tó dáná ìgbà tó wá dáná ìṣẹ̀lẹ̀ àwọn esu esu tún pẹ̀ wọ́n wọ́n fò síbi iná yẹn tí wọ́n bá ti ti fò síbi iná iná ò mú ìyẹ́ wọn tàbí kó mú àwọn náà tí wọ́n tí wọ́n fẹ́ jóná tí arákùnrin wa bẹ̀rẹ̀ sí ní ilé àwọn esu yìí pé ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ìfọ́n tó ń dibẹ̀ já mọ́ lọ́wọ́ àdébí ni èmi mọ̀ ń fa gègéré mọ̀ ń fa bàdí yín báyìí mọ̀ ń ó túmọ̀ yìí pé ẹni tí ń fòrè fọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ń lọ̀tọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àdámọ́ tó ṣe pé ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bá a sọ fún aṣíwájú ǹjẹ́ ni tọ́ba fẹ́ báyàn wẹ èkó ní ìsìn sáàrì gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa lásìkò tí ń bá wa wẹ èkó bí ọ̀tá gidi ló ṣe kí ni o òun náà ló jẹ́ sí wa ṣùgbọ́n ló nífẹ̀ẹ́ wa toró ni ọ̀fẹ́ kí àìsàn àrùn kọ́mọ ṣe kí ni o kọ́mọ dé sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa torí ẹ̀ gbogbo ata jẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ti wájú wa ẹ̀mí wọn lẹ́wọ̀n ẹni wọn ò sì kàn agbára wọn ò sì lé rárá bẹ́ẹ̀ ni gbogbo èròǹgbà àwọn tó ní kórìlẹ̀ kò sí kankan tó ti fọ́rọ̀ tọ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ wọn ò sì dúró ju tẹ́lẹ̀ wọn ò sì máa sá fáwọn tó ṣe fún wọn jẹ́ ọ̀tá ní agbègbè ibi tó yẹ kí ti dúró fáwọn ọ̀tá bẹ́ẹ̀ sì láwọn yìí iṣẹ́ ọlọ́run ọba tí wọ́n gbé dání wọ́n gbà pé iṣẹ́ tó tóbi ni oríire o gbogbo ẹni tó bá mi léyìí àwọn tó ti gbé wọn gbọ́dá fún ìfẹ́ ọlọ́run ọba ìlú ìjọba ju ayé tá a wà níbẹ̀ lọ dájúdájú ìfẹ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ aa ah, in tó tóbi tó rẹwà tó múlẹ̀ kéde o ọlọ́run ọba là ń bẹ̀ o kọ́lọ́run ọba kó ti ní àtẹnìkọ̀ kan alẹ́ tí ó jẹ́ olólùfẹ́ rẹ̀ kọ́lọ́run ọba kó ti ní fẹ̀sí ní àtẹnìkọ̀ kan wa gbogbo àti àjẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí yóò tún máa bà yẹn nú jẹ́ yóò sì máa wọnú ọkàn èèyàn kọjá yìí pé àwa tá à ń jọ ń bẹ a ti ń jọ ń lórí àlámọ̀rí tẹ́lẹ̀ ní ọmọ rí sí ah, sùúrù báwo báyìí á kí bá kéèyàn máa ṣe sùúrù kéèyàn sì gbọ́rọ̀ sáwọn olùmọ̀lẹ́nu ẹ̀wọ̀ ìgbẹ̀yìn tí ń bẹ fẹ́ni tí ń gbọ́rọ̀ sáwọn olùmọ̀lẹ́nu bọ́lá wọn bá ti ń kódà lérò àwọn tó jẹ́ wọ́n tún jẹ́ agbófinró wọ́n tún máa máa ń sọ ní tẹ̀sán yìí pé káì àwọn yẹn àwọn àwọn wọ́n ti tọ́ á ọmọlúwàbí làwọn àfa yìí wọ́n lọ yìí dáadáa ní oore ní tọ́ba jẹ́ yìí ẹ̀ bá níjànú ni ẹ̀ bá níjànú ni ó súnmọ́ kọjá pé ní àtẹnìkọ̀ kan wáyé láwa náà fàyà o tó ń kálukú ọmọ òkè bò láti súnlé torí ìnà kẹ́hìnà ṣe ẹ̀tọ́ ní káàna bọ̀ ẹ̀yìnbá ètè ṣẹ̀tọ́nù lẹ púpọ̀ kí làwọn yẹn lè dé gbogbo wọn ebi gbogbo wọn ee lásán wọn ti kẹ́yìn ọwọ́ ayé àbùmọ́ jẹ́ ọmọ ọlọ́run lọ́mọ ẹjọ́ ogúnlẹ́gbẹ̀ẹ́ tí yàn pàlà àyàn ṣùgbọ́n alihamudulilá ikọ́ ló wọn ọba ìlẹ́jọ́ lásàánú olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo lẹ́ni tí ń gbọ́ lẹ́nu ilé ìwúrire wa ni dáadáa ni sẹ́nìkan nu yín bẹ́ẹ̀ lé mú fóònù pẹ́rẹ́ tọ́gbọ́n sì gbòòrò lókè yẹn tọ́sọ pé yẹta ọmọ ẹ̀fẹ̀ báyìí mo rí báyìí mo rí báyìí wàláhì tọ́ba pẹ́ yóò lò tẹ́jú márùn-ún tẹ́wọ̀n tọ́ba pẹ́ yóò lóhun ni wọ́n sọ pé wọ́n rí wọn yóò ti gbé já lọ́nà rẹ̀ ó ti jù wọn ni bẹ wọn ni gbogbo tá a olùpèsè sínú á dúró déédéé lórí ìlànà ọba gbogbo ẹni wò pé à àwọn onísùnà àwọn onísùnà wàhálà wọn sọ pé torí pé ìtara wa ni ẹ bá nírú ẹni wọ́n lè ọ̀yẹ́ kó bínú èèyàn. orí pé eléyìí bẹ láwùjọ lónìí gbogbo ibi tí ẹni tí èso ń súnà lọ báyìí ọ̀rọ̀ onísúnà lè fi ọ tọ́ba jẹ́ pé bó ṣe rí lóò ṣe ń bí ó kú ọkọ afọ̀rọ̀ rẹ ti kọ́dọ̀ ọba rẹ ti kọ́dọ̀ torí pé ìtara wa nínú àwùjọ tá à ń gbọ́ nígbà tí èso súnà ní kírun bẹ ẹni gbọ́rọ̀ kọ́rọ̀ wọn sọ káàkiri bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ kó ń kálukú wa kó sọ ẹnu rẹ̀ atúntò sọ fún ẹ jẹ́ wa sọ ẹnu níjẹjọ a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mùnàfíkì ẹjẹ asọra gbogbo tí ọba máa fa fitna tí ọba máa fa wàhálà ẹ dàpọ̀ ẹjẹ asọra tọ́ ọbẹ̀ ilé sọ gbólóhùn kan tọ́ ẹgbẹ́ látara gbólóhùn tí wọ́n sọ yẹn ni fìtínà fi ṣẹlẹ̀ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ha wàláhì ó tóbi lẹ́sẹ̀ níwájú ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́lá ọ̀gbọ́n tí alẹ́ sọ́lọ́ sọ ni alẹ́ sọ́lọ́ sọ pé kò sí ẹnìkan tí ẹsẹ̀ rẹ̀ tóbi tọ́jà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé nígbà tó béèrè ìbéèrè kan ìbéèrè tó béèrè yẹn ló jẹ́ kọ́lọ́ wọn ṣe ń tí èsì ọ̀ràn yẹn ọ̀sọ́dọ̀ ọ̀ràn yẹn lórí ìṣèlú. pátó wá pé ọ̀sọ́ yẹn kọ̀rọ̀ sọ̀rọ̀ lójú tó bá kù sí. ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o ẹjẹ́ àmọ́ tá à ń ṣe tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹjẹ́ àmọ́ béèrè lọ́dọ̀ àwọn tó ti kọ́rọ̀ ṣẹlẹ̀ sí. káàtì lè mọ kí ni tá a sọ káàtì mọ fì kó lórí ìlànà ọlọ́run ọba ìrèké ọlá. ṣé wàá lè wọ́ọ̀sì fún mùsùlùmí kódà bí ìwà tó sún náà náà tó lè wọ́ọ̀sì ó lè bàjẹ́ fún mùsùlùmí kó dàbí èso ní súnà kọ́ wá wò pé kí ọjà ọjọ́ ọmọ àyà òun tọ́jẹ́ mùsùlùmí kí àrùn ìjọ ṣẹlẹ̀ fẹ́ tọ́jẹ́ káfíìn ó dájú pé wọ́n ẹni bẹ́ẹ̀ lọ ń gbóògùn lọ́dọ̀ àwọn kòfàrù ó dájú pé wọ́n ti jọ ní àwọn àdéhùn kan tó ti kọ́ńtì lọ́dọ̀ọ̀tọ̀ fúnra ara wọn pé mùsùlùmí kan bí ẹnìkan lọ pé kọ́ má ṣe tiẹ̀ ni àbẹ́ nìkan níbi tí mùsùlùmí ti lọ gbógun tí wọ́n tọ́ dá wọn lọ́nà pé wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ gbọ́nà kan ṣùgbọ́n ìbéèrè sọ́yìn tí gbogbo ọmọ béèrè ni ìbéèrè tí wọ́n ń béèrè ní local government táwọn ẹsẹ̀ ti ń béèrè táwọn ọ̀gá ọlọ́pàá ń béèrè táwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀fíìsàn bọ́ọ̀sì ń béèrè pé why that venue why kí gbogbo ìgbà kí ló fẹ́ tó venue yẹn gangan o ní wàhálà tó ń ṣẹlẹ̀ ó yẹ ká lè máa béèrè táwọn ará venue ni wọ́n bọ́ta wọ́n kó ojú dínà pé ilé kò ní kọjá bolóòrò kò ní kọjá kẹlẹ̀ táwọn ará venue wọ́n lọ dúró títí báyìí kó ilé kò kàgbé òní kọjá ni kẹlẹ̀ kò sí gbogbo yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ mọ̀ pé láyéláyé ẹnìkan ò lè sọ fún ọ wípé òun bọ̀ wá bọ́ lé o gbogbo àdúgbò rẹ òun ọba jẹ́ gbogbo yóò bá kó ládùúgbò àbí gbogbo ìgbà ni wọ́n sọ pé ẹ máa ń so lọ́lọ́kọ́ yọ láti san àbá ni wọ́n ti máa sọ ẹ máa ń so lọ́lọ́kọ́ yọ àwọn lọ dábẹ́ wú ṣé lọ́lọ́kọ́ gbogbo àwọn tí ń bẹ lọ́lọ́kọ́ yọ wá kó jáde àtọkùnrin àtọmí wọ́n yóò máa kó o ọba làfẹ́ yìí kí wàá ní àǹfààní àdìhádìdì máa jíjà fún tó bá òfin ẹ̀sìn ọlọ́run mu pé ẹnìkan wá àtàkì àtàkì ẹ̀ tí wọ́n bá pa ọ́ nínú ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ lá fa anta shahidi insha Allah ẹni tó kúkú jẹ ìyàn tó o bá pa nínú òfin ẹ̀sìn ọlọ́run kan lọ. àwọn èèyàn tó wá láwọn aládùúgbò gbogbo yín wá aládùúgbò bá lọ mélòó bá ọkùnrin ni wá àgbọ́dọ̀ dúró àgbọ́dọ̀ dúró tẹ̀tẹ̀rẹ̀ bọ́ bá jẹ́ pé ojúlá alákànbí sọ́rí lẹ́ẹ̀bà àti ládùúgbò òun kálukú ọ̀pọ̀ ọ̀tà ni. gbé ọya bá àmọ̀dúgbò lọ àwọn aládùúgbò yóò mọ̀ fún wọn ò mọ̀ fún wọ́n jẹ́ tí a gà sí ni gbọ́dọ̀ wọ́n tún wà á ẹ̀fẹ́ tẹ̀lé gbogbo nǹkan wọ̀nyí ẹ̀fẹ́ ni ọ̀dẹ̀ kan bẹ tí èsùn ni bíkí là ń tẹ̀ra wa fún tọ́ba ti kọ́ béèrè láago mọ́kànlá tọ́ba tó ti di aago bíi mẹ́ta òru àti méjì òru tóun ti di akọ́mọ́sùn àdámọ́ lóorun àdámọ́ wàlúwà ìlọ́lọ́wọ́ ọba ìlẹ́jọ́ lásán orúkọ tọ́gbọ́n tí yẹn bẹ́ẹ̀ dá sí èèyàn rọgbọ́n dá àwa ti kó gbogbo ẹ̀rí àti bàtà àti tọ́sílàìtì àti ìfìlà àti gbogbo nǹkan dẹ́ wọ́n máa sọ pé ó lè bàbá sáré ní sálọ nínú olúwa yìí ọ̀sádé di pé kò lè wọlé wa mọ́ ọwọ́ àti mítíìnì àdúgbò lọ́sẹ̀ tó tẹ̀lé wọn á ní pẹ́tọ́ á ọ̀dẹ̀ wa ń gbìyànjú oṣù bá kódà á pè jáde ní ìdílé á yáyáyá ni nígbà tí kan bọ́ta ló pè bàbá àwọn èèyàn sákì wọn kó bàtẹ síta wọn kó tọ́sílẹ̀ tí wọn kó gbogbo ẹ̀ ọdẹ tá a wá gbé mọ́ rẹ̀ tó sùn pọ́npọ́npọ́n tí wọ́n gbé mọ́ rẹ̀ tí wọ́n á sọ kó lè kó ti sábọ̀. ọlọ́run ní kó sóyè àtẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ní kó máa ń sọ wa ẹ jẹ́ àmọ̀ yìí pé wọn ò lè wá dẹ́rùbà wá pé ká kó lásìkò táwa kó lásìkò tó wọn. àbí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run dákun ṣe rọrùn fún àtẹnìkọ̀ọ̀kan wa bárakàlọ́ọ̀ alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd ọkọ nìkan ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá anagba muhammad sallallahu alayhi wa sallam àwọn alayhi àti àwọn sàhábà rẹ̀ tó gbogbo tó lílànà rẹ̀ pẹ̀lú dáadáa tó ti lẹ̀ wá sí ìgbẹ́jọ́ alìkìyàmù lẹ́yìn náà ní ọ̀rọ̀ tó jẹ́ kókó méjì ìyàfẹ́ ti ṣe kótóbà ẹlẹ́ẹ̀kejì ní ọ̀sán yìí alákọ̀ọ́kọ́ òun náà ni wípé nínú àwùjọ wa lẹ́lẹ́ wọn ti máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ yìí pé àwọn àyájọ́ pọ̀ nínú àwùjọ lónìí tá a wà ń bẹ̀ wọ́n láwọn ti àyájọ́ àwọn olùkọ́ni ọlọ́dàkùn kọ́tàánù fún wa o ẹ̀tàn ọlọ́dàkùn jẹ́ ọ̀wọ́lẹ̀ ẹ̀tàn ọlọ́dàkùn jẹ́ ọ̀wọ́lẹ̀ ẹ̀tàn ọlọ́dàkùn jẹ́ ọ̀wọ́lẹ̀ ẹ̀tàn lélẹ̀ jẹ́ fáwọn olùkọ́ ẹ̀tàn ni wọ́n dọ́gbọ́n ta àwọn olùkọ́ ni sọ́jọ́ kan ló yẹ kó jẹ́ ọjọ́ olùkọ́ àyájọ́ ọjọ́ olùkọ́ kí ni wọ́n ń ṣe fólùkọ́ lọ́jọ́ ìná ẹ wo ní ayé bó ṣe rí ẹ wo nàìjíríà wa ládàá yẹn rí ẹ wo séètì wa ládàá yẹn rí ẹ wo nù ló wa ẹ wò bílẹ̀ wa bó ṣe rí láwọn àdá yẹn rí wọ́n ní wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ àwọn olùkọ́ mi wọ́n sì ti gbowó ní ìsìn ẹlòmíì ti fọ́sùn mẹ́tàlá àwọn olóṣù mẹ́tàdínlógún bẹ́ẹ̀ àwọn olóṣù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá twenty five months wọ́n wá ṣàyájọ́ fún wọn. tẹ̀rí pẹ́tàn ni tálẹ́ni tó ti kó ó dé orí àpèrè kan lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run tí kì í ṣe pé jìkà àwọn olùmọ̀ àwọn olùkọ́ lọ́gbà kọjá ó gun èjìká àwọn olùkọ́ ni tí wọ́n bá ń sọ pé ta ló yẹ ká mójútó jù àwọn olùkọ́ ni ṣùgbọ́n tá a mójútó àwọn olùkọ́ láwùjọ àìmójútó àwọn olùkọ́ láwùjọ ẹ̀wọ̀n ti ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n ti kàn jẹ́ olùkọ́ ẹnìkan sọ pé eh, tíṣà kan kò update knowledge ẹ̀ kò update ẹ̀ ẹ̀ eh, kò ṣe bàtà wọn kankan lẹ́yìn fún wọn ní iṣẹ́ rẹ̀ ẹni tí ò jẹun tẹ̀yìn ọmọ apariwo níwájú ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ sí bí èyí lè gbé tàbọ̀ bá lọ dáàbò àwọn ọmọ ọmọ fi wọ́n tún kú lórúkọ ni ẹ wàá máta yẹn máta ọ ní dákúdákú wọ́n tún kú lórúkọ ni gbogbo àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ I want to be a lawyer. Lawyer. A doctor. Abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ti máa I'm nìyẹn. Àmọ́ to olùkọ́ ni lónìí dájú ojú òun ni twenty five months ten months Tell, láti ẹ̀ sọ mi tá a sọ pé àwọn títà ń ka sixty days fún odidi oṣù come. I think. yẹn nìkan láàmú sọ. Subhanallah ẹ̀wù bó ti ní láwùjọ lónìí. Àwọn olùkọ́ ẹ̀yìn ńlá ni wọ́n nínú àwùjọ. Pàápàá jùlọ gbogbo olùkọ́ tó bá dúró sanwó fi hàn ọlọ́run ọba ìdíjọ láti fẹ́ kó dúró láti gba àmánà rẹ̀ láti mójútó àmánà rẹ̀. torí pé olùrí ara olùrí ẹ̀mí lolùkọ́ gbọ́dọ̀ jẹ́ nínú àwùjọ. ṣùgbọ́n lónìí ẹ wo bá ti fi gbèsè ayé àwọn olùkọ́ ẹ wo bá àwọn olùkọ́ náà fi gbèsè ayé àwọn ọmọ wa náà ṣe padà rí lọ́dọ̀ wọn. èmi tí mo ń sọ̀rọ̀ òun ọmọ mi sí public school ẹnìkan ọ̀káwa náà sáà ń bẹ níjókòó yìí tí wọ́n bá lẹ́ni tó mọ́ ọmọ rẹ̀ sí public school ọ̀nàwọ́ ní ti lòǹkà wo ní gbogbo àwọn ìlú private làpọ̀ àwọn ọmọ wa sí. níbo la ti dárí àwòkọ́ṣe látara àwọn tí wọ́n darí wa yìí. àwọn olùkọ́ ẹni pàtàkì ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n ẹni àyẹ́sí ni wọ́n ẹni àti dáadáa sí wọn. tí wọ́n bá láwọn ni wọ́n ń gbowó tó pọ̀ jù nínú àwùjọ à mímú sí wọn. torí ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wọ́n fi dúnìyà rìjálù láàjì dáàlù. fàtàbùrùn tí o sí èyí nù ọ̀rọ̀ wọn. èèyàn méje sì lèèyàn tó pàtàkì jù nínú àwùjọ yìí tí o sí èyí. ó ní fa awwaluhum muallimuha sabiruhum. àkọ́kọ́ ẹjọ́ kọ̀ọ̀kan dàpọ̀ ó ní àwọn olùkọ́ ní àwùjọ yìí. láti kó wọn sí wa jẹ́ pé irú òní lọ́wọ́ tẹ̀sẹ̀ wá àyájọ́ fáwọn olùkọ́ nínú èdè nínú yà. tún jẹ́ pé tí wọ́n tún yẹn bí irú ìjẹta bí aláàjì ti ń wọlé parapapa parapapa parapapa tó ń kálukú ọmọ rẹ rìn kò sí ó ń kálukú tó ṣe lóyà náà ni. so nínú òfin ẹ̀sìn ọlọ́run kò sáyà ẹjọ́ kan fẹ́ẹ́ kankan lẹ́yìn àwọn àsìkò tá à ń ṣe kíni o wọ́n fún wa tá à ń sinmi wọ́n jọ owó oṣù wọn máa lọ dáadáa lásìkò tá a bá gbọ́ ilé ní ẹ̀kọ́ kájọ sinmi lẹ́yìn àsìkò tá a tún wọlé àtúntẹ̀rẹ̀ àmọ́ káwọn náà wàá máa mú lọ́jọ́ kan pé àpérò tiwa náà ni lónìí èmi náà ti nu pé mo ọ àyájọ́ àwọn olùkọ́ òní ó tún bá mi jàtìjàtì nìyẹn tí wọn náà bá tún bá wọn ṣe o gbogbo kíkíkí bẹ lórí rédíò rọ́bìtì ni rọ́bìtì ni wọ́n máa ti àwọn èèyàn ẹ̀yin olùkọ́ akínyé o mo fi àbùkù mo fi kí olùkọ́ mi tọ́kọ́ mi Yorùbá Yorùbá tún òdúró lò èyí tọ́kọ́ mi ní Èkó Èkó tí òwúlò fún ọmọ ẹni tí ń sọ fún òun fi kíkí ránṣẹ́ sí olùkọ́ òun ó ń bẹ lókè o bóyá rẹ́pù lọ́wọ́ o bóyá asọ̀tẹ́nìtì lọ́wọ́ o bóyá ti séèkì lọ́wọ́ bóyá jẹ́ chairman bóyá ọjọ́ gọ́fúnà ìdí fi kíkí ẹnu ìdí ránṣẹ́ sí olùkọ́ rẹ̀ òfi kíkí ìsọwọ́ kúdúrú ránṣẹ́ sí olùkọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní ọ̀rọ̀ wa òun náà ni pé nígbà tábà ti ta kéèkì tábà ti wọ ọjọ́ díẹ̀ sí oṣù sọ́fàrì ọ̀wọ́lé oṣù sọ́fàrì ọ̀pọ̀lọpọ̀ àwọn àti máa burú làwọn èèyàn máa ń tì máa sọ̀fàrò yìí pé oṣù kan tó ti pé gbogbo aburúkúnú rẹ̀ jọjọ. ànábì sallallahu alaihi wasallam tó sọ pé la adwa wala sayara wala hama wala safar. ànábì sallallahu alaihi wasallam ó ní la adwa kò sáré kan tó lè máa ràn fúnra ara rẹ̀ àti pẹ̀lú agbára ọlọ́run. wala sayara wà á gbọ́dọ̀ máa fi àtìmọ́fẹ́ yẹ ọdájú hmm, pé nǹkan báyìí fẹ́ẹ́ ṣẹlẹ̀ rárá. wàlà háàmà eléyìí wọ́n gbà yí pé ẹyẹ kan lòun náà nígbà tó kú bá kú táwọn ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tó kú bá kú tí wọ́n bẹ fi di ọjọ́ mélòó kan wọ́n gbà pé ẹyẹ kan jáde níbi orí ẹni tó kú yẹn wọ́n ń pè ní àlẹ́ háàmà wọ́n á gbà pé ẹyẹ yẹn kò sí tí ò lè ṣe ó lè gbèrú aburú ó sì lè gbèrú dáadáa ànẹ́bí ni òsì òun ò lè dá sórí kankan kò sí nǹkan kan yẹn bákan náà ànẹ́bí ni wọ́n lè asọ́fà oṣù sọ́fàrù tá a máa ń sáàkì mọ́ pé ẹ ibẹ̀ lọ́lọ́run ti pa múta ìjọ àwọn ọmọ lẹ́yìn ìfẹ́ ọ̀nà ló ti pa wọ́n run ibẹ̀ ló ti sọ ọ̀rọ̀ òjò òjò ló ti rọ òjò ló àwọn ọmọ lẹ́yìn anẹ́bíwá tó wà ní ìfọ̀dà tó sọ̀rọ̀ pé gbogbo aburú tó tẹ̀lẹ̀ táwọn yóò máa rọ oṣù sọ́fàrù kò rí bẹ́ẹ̀ o gbogbo àwọn ọjọ́ ayé tá a rí tó fi dórí oṣù Ramadan tó fi dórí àwọn aṣọ́rò lè ọlọ́run fàdáwò kẹrin tó fẹ́ fàdáwò kan nù wọn nínú àwọn ọmọ ẹ̀dẹ́yìn ẹ̀ tọ́lọ́ ti gádàrá kó orí ọ̀sẹ̀ lẹ̀ sí ọlọ́run ọba ìlẹ́jọ́ láǹfọ̀ọ́rẹ́ kan ibi wọn jagun dáadáa ní oṣù Ramadan ogun báyìí ogun dà wọn jà nínú àwẹ̀ sádàwò kọ ni àdáwò ni àdáwò ni kọ wá sí oṣù kẹta àwọn àtọ́kọ́ abẹ́ máa ṣe àtìmọ́ pé oṣù sọ́fàlì o ìjọba ìbẹ́ńbẹ́ táwọn èèyàn tó wá máa tún wá ń lo àǹfààní yẹn láti tún máa forí wọn tí ó yí bọ́nú kótó ìyẹn irú oṣù yìí ọyọ ká ṣe nǹkan bẹ́ẹ̀ àdúrà kan bẹ́ẹ̀ tọ́yẹ ká ṣe fún yín náfìlà kan bẹ́ẹ̀ tọ́yẹ kẹ́ ẹ ṣe ẹ lọ mú nǹkan báyìí wá kò sí kankan tọ́jọ́ ẹni tó lọ́wọ́ kẹlú oṣù tọ́ba rù yìí tóṣù náà bá ti jẹ́ bẹ́ẹ̀ lánàá ọlọ́wọ́ bá iléeṣẹ́ ọlọ́sìn kò lórí ẹ̀ ọlọ́run ti kẹ́ èèyàn bí òtúmọ̀ ká burúkú ọ̀sẹ̀ kiri ọ̀yọ́ àtẹ̀yìn rẹ̀ jáde gbogbo àtàjọ olùgbàgbọ́ òdodo ẹjẹ́ á dúró pẹ̀lú àdìsọ́kàn tó dáa sọlọ́wọ́n ọba iléeṣẹ́ ọlá ká nígbàgbọ́ tó pé dáadáa sọlọ́wọ́n ọba iléeṣẹ́ lá. pé ọlọ́run ni ọba tó dá wa olóńtẹ̀jẹ̀ ẹ̀mú fún wa gbogbo lílọ bíbó ètò wa kẹ̀kẹ́ tó pamọ́ sọ́lọ́run ọba ìrètí ọ̀la bẹ́ẹ̀ bá a ṣe ń jálá yìí kò sẹ̀yìn ọlọ́run ẹni tó kú nu wa táwọn tá a kú tá a bí kù ẹ̀yìn ọlọ́run ọba ìrètí ọ̀la gbogbo ìgbàgbọ́ yìí ètè ká dúró sán káfíń nílẹ̀ fún ọlọ́run ọba tí ọjà ìmì àti nìkọ̀ọ̀kan wa àti ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àtàgbára àtòjú rẹ̀ ìdùnnú ìrọ̀rùn kọ́lọ̀ fún ṣẹ́fẹ́ àti nìkọ̀ọ̀kan wa orílẹ̀ ìlú sẹ́yìn táwa ọlọ́run dákun má jẹ́ ọ̀dà ro ọlọ́run dákun má fòkun jà wá ń bẹ́ ọ ìrọ̀rùn ìrọ̀ra àlàáfíà dáadáa ọ̀dà kò ṣe fún wa gbogbo ẹni yóò di bẹ lọ́run tàbí ń gbégbé tẹ̀ kan wípé nílò wàhálà láti gbòòfì sílẹ̀ kọ́ tẹ̀lé nínú ìlú yìí ọlọ́run dákun bá ní kó fìtínà tiẹ̀ bá ọ. èyí tí ò ní láti lè dákun iná lẹ́nu ọlọ́dàkùn bá ti ṣe bá ìrọ̀rùn rọra ọlọ́dàkùn ṣe fún wa gbogbo ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ sí gbogbo mùsùlùmí lágbàáyé ọlọ́dàkùn bá ní fún wọn lọ́kàn balẹ̀ o àwọn mùsùlùmí dákun bá ní fún wọn lọ́kàn balẹ̀ àwọn mùsùlùmí dákun bá ní fún wọn lọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀tẹ́ẹ̀sì ọlọ́run àbí ọ̀ ọlọ́dàkùn gbogbo ètò wọn tí wọ́n ń sọ pé báwọn làwọn báyìí làwọn ti fẹ́ ṣe lé mùsùlùmí lórí ọlọ́dàkùn tẹ́ ní ànulé wọn lórí gbogbo ètò wọn ọlọ́dàkùn tẹ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ wọn tó fẹ́ jọ̀kan lọ́dà padì túká ìmọ̀ràn wọn tó fẹ́ papọ̀ lọ́dà padì pàká ọlọ́run dápò mí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ìbẹ̀rù ìbójó wàhálà láti gbòdà sínú ọkàn wọn wọ́n ti kọ́rọ̀ wọn jọ̀kan láéláé ọ̀rọ̀ mùsùlùmí ọlọ́dà fún wa sí lọ́kàn lórí dáadáa o ìrọ̀rùn rọra ìfọkànbalẹ̀ lọ́dà fún sẹ́kù wa rọ́bànà àtìmá fi dúnìyà hasana wọ́pẹ̀lẹ̀ àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà àtàràjà